لله الحمد لله الغني الكريم الجواد الرحيم ظهر عباده بوافدين وأكثر عليه من قتائهم وهو مخلصون يستكون برزقه ويخرجون من بحر سوره ومن أوى إليه أوى إلى موت شديد نحمده فهو أهل الحمد ولا أحد أولى بالحمد منه ونحمده حمدا كثيرا مجيدا مباركا ونشكره شكرا مزيدا واشهد ان لا اله الا الله وحده لا شريك له يرزق من يشاء بغير حساب ويؤتي عنه خير مذكور واشهد ان محمدا عبده ورسوله كان اكثر وجوده في رمضان بسبب مناوبته للقران وهو بالخير أجود من الوليد المرسل صلى الله عليه وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين الله اتقوا الله تعالى وأصلحوه وتزودوا من حياتكم بموتكم واستعدوا بالعمل الصالح لما أمامكم واعملوا ما بقي من شاركم فإنه راحل فقل آياتكم مرة أخرى في آياتكم وكونوا من أهل السجود لا من هول الأوثان القائمين بالليل الصائمين بالنهار وإن لهم من الجنة بابا رجال ويقال هي أحسن كان الزاد والبنزلين أي التي تسمى البنزلين عباد الله ثم الثلاث رفيق وسيم بين الرضا والإنفاق بين الصيام والزكاة وكلاهما من أركان الإسلام وفي رمضان حكم شرعي من الإنفاق إن الزكاة ليأكل ومجدة الصلاة في تفسير الآيات وينزل الوعيد الشديد على تاركها أو تخفيه عن إيثارها ويعذب عالم لمال لماله في الوقت ويوم الرشد والزكاة تخرج من أربعة أنواع أولا الذهب والفكر والأموال الورقية ومنها ذلك سكون الدماء وهذا الأمن وعن ابن سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس فيما دون خمس أراض صدقة وليس فيما دون خمس زوج صدقة وليس فيما دون خمسة قوم صدقة متفق عليه ثانيا الدماء والضروع إذا ملكت خمس أرض فيما ذكرت عليه الزمان قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم وآتوا حقه يوم قوله ولا تفسده إنه لا يحب المسلمين سورة الأنعام الآية 140 ثالثة غنيمة الأنعام الإبل والبقر والغنم إذا بلغت الإنسان رابعة عروض التجارة تقدم وتخرج حقوق عباد الله فإن الله تعالى قد أمر بإخراج الزكاة وأثنى على ọ̀rọ̀ rẹ̀ a fún àwọn ẹ̀dá rẹ̀ ọba tó lè gbé nígbà tó àwọn ẹ̀dá kí n jẹ òun náà ẹ̀rọ ń jẹ nínú alẹ́ ìdílé rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti mú inú nínú kọ́rẹ́ rẹ̀ ọba táwọn sọ̀rọ̀ rẹ̀ yìí ẹni tó bá dáwọ́ ká nípa ti ọlọ́wọ́ ọba ẹni tó bá nípa ọlọ́wọ́ ọba tó ti ọlọ́wọ́ ọba ó má ti dìbò lórí bí òṣìṣẹ́ láyé àwọn ẹni ọlọ́wọ́ àlejò asopɔlɔ ɔba ni ɔbɛ tó ɔbɛ tó kɔ ɛyẹ tó kúló ní ɛyẹ ɔba yẹ ɔbɛ yìí ní ìyàwó bẹ́ẹ̀ ni wọn tẹ ɛyẹ ɔbɛ kɔ yìí pé kò sí ɔba yìí tó kò jẹ àfihàn ɔba kú ɔba yìí ló ló kọlá láti sọ kọlá láti gbé ɔba láti sọ wọn yìí ọkàn gbogbo ní wọn láàyè ọkàn gbogbo ní ìjọsìn rẹ ọkàn gbogbo ní ìdájọ́ wà láwọn ìbádá ọba tí òṣìṣẹ́ bá ní gbogbo apáta ọ̀rọ̀ lápàá ní ọjọ́ yẹn. ọ̀rọ̀ yìí lórí ẹni máa ń tẹ̀lé pẹ̀lú ọlọ́run yóò tún ọlọ́run wọn yóò tẹ̀lé òní yóò tún wọn ọlọ́run bá lè wọ òun náà ní máa ń báyìí lọ́rẹ̀ ọ̀sẹ̀ ìdíkẹ́ ìmọ̀ ọ̀sẹ̀ òní ní àbùkù rẹ̀ ọwọ́ akẹ́kẹ́ ìmọ̀ ọ̀rọ̀ mẹ́rin ìdájọ́ ìdájọ́ Muhammad ọ̀rọ̀ ọ̀rọ̀ àlẹ́ كان أكثر وجوده في رمضان أبو مالك ومالي أبو رمضان أبو رمضان إلهي مولى النبي الذي هو أول الوقوع أكثر الوقوع حديث محمد صلى الله عليه وسلم إن صلاته كما يشكي من ذلك صلاته ومن دراوته للقرآن لتعطي ناس رمضان إلهي ما في القرآن إلهي ما كعبي إلهي ما في إبراهيم ilé ẹ̀rọ ni wọ́n tún wọ́n máa tún lọ́kùnrin àyíká látara bẹ́ẹ̀ àdúgbò àjẹ ẹni tó lóore ní inú ìgbẹ́rẹ́ ní ìmọ̀ rẹ̀ ẹ̀rí àdúgbò Muhammad ọ̀rọ̀ àwọn àlùfẹ́lá ó ní ó ní jẹ́ ìlú ayé ìṣòro látara ìlú láti fi ká ló ń jẹ olóore inú sọ́lá oṣù òwúrọ̀ ọ̀rọ̀ wọn àtàlẹ́kùn bí àti ìrẹ̀lú àwọn àwọn ọ̀rẹ́yẹ ẹ̀ka ìwò ìrẹ̀lẹ́ àti ìṣọ̀bà aláàbẹ̀lú dáadáa àti ìrẹ̀lẹ́ ẹ̀yẹ ń sọ̀rọ̀ wa ìbẹ̀wò ń sọ̀rọ̀ wa ní kọ̀kọ̀ àti ìgbàgbà. ẹjẹ́ pẹ́ ọmọ ọba tó ti tó àtúnṣe yẹ ẹjẹ́ àtẹ̀lé àti ọmọ ọba ní kọ̀kọ̀ àti ìgbàgbà. ẹjẹ́ máa ń fi owó lọ́nà ọba falákẹ̀tù wa ló máa fi lọ́ wọn lọ. ẹjẹ́ máa ń fi owó àwọn olókè lónìí ọjọ́ kẹrin bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó ń wà sí ìwò ìgbẹ̀wò àmì ṣùgbọ́n tí wọ́n ṣe wọ́n bá ti sílẹ̀ aṣọ wọn bá ti wọ̀ lẹ́nu ẹni tí ìyá aṣọ yìí yẹ pàtó ní òun wọn tó lè wọ̀ wọ́n ṣùgbọ́n tí wọ́n bá wọ̀ fún yẹ wọ́n wọ̀ fún yẹ lọ yẹ ọ̀pá yẹn yẹ ẹ wá jẹ́ àwọn ẹni tí ọjọ́ yìí ẹ jẹ́ ọlọ́run rẹ̀ ẹ wá tẹ̀lé ń tẹ̀lé lórí wọn bákan náà ní ẹnu àwọn tí olóore lè kọ̀ fún ọwọ́ ìka jẹ́ ẹgbẹ́ bí nínú ọ̀túnmọ̀ ní àìlò òṣèlú ẹ̀jẹ̀ tí ó nínú àwọn ẹ̀jẹ̀ ọ̀pá ìjọba ńlá ẹ̀jẹ̀ tó tóbi ẹ̀mọ́tẹ̀ tí ó wà nínú àwọn ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ àwọn tó wọ́n kúrẹ́ wọ́n fún wọn bàbá mọ̀ tó bàbá bá wọn láyé lórí àwọn kan bẹ ọ̀rọ̀ náà tó bá wọn láyé ó ń tẹ̀wọ̀n àlẹ́ yìí ìbálẹ́dẹ́lẹ́wẹ̀ ẹ̀ wọn ẹni ọ̀rọ̀ náà bá láyé tó lọ́rọ̀ ọ̀dọ́rùn ìbálẹ́dẹ́lẹ́ ọ̀dọ́rùn ọdún wọn kú náà ṣùgbọ́n dáadáa yóò yàtọ̀ láti ẹni ọ̀dọ́ ọ̀báláyé wọ́n á gbà fún un wọ́n ní ìrẹsẹ̀ látara níbi yìí ó ti di olórí síwájú ó ti ẹ̀sìn lọ́yẹ́ pé ó ń fi òkú rẹ̀ omi ti tọ́wọ́ náà ọba bẹ́ẹ̀ ni ti ìdí orí tọ́mọ rẹ̀ ti ti di ńlá ẹ̀ lọ́wọ́ ọba pẹ̀lú àwọn ìwọ́ rẹ̀ ọdún yìí lọ́wọ́ rẹ̀ yẹn ní tọ́lá òun ti tẹ̀lé ẹ̀ka ẹni wọn lẹ́yìn jẹ́ mẹ́ẹ̀ táwọn kèrè bá wọ̀ ọ̀yá ọ̀tá ìkẹ́kẹ́ ọ̀tá bá wù wọlé táwọn aláwọ̀ ẹ̀fẹ́ ni aláwọ̀ ẹ̀fẹ́ ni ọ̀pá wọlé kọjá pé òyìnbọ́n ní àkàtà ọ̀dáàlẹ̀ ìdáàbò ọ̀dọ̀dì àwọn ẹni yìí wọ́n máa fún ọmú nínú omi gẹ́gẹ́ bí wọ́n ti ń wá pọ̀ wọ́n sẹ́ńtì ẹ̀dínlá ọlọ́run jáde ní ìgbà ọ̀dọ̀ yìí ojútùú kan ní o fẹ́ẹ́ tó tẹ̀lé bí ìrìn náà là ń pè é omi ìmọ̀ràn bá lẹ́yìn fẹ́ẹ́ lè ní wọ́n máa mú òdòdó rẹ̀ wọ́n láéláé ó ní ìfẹ́ni bẹ́ẹ̀ kí ẹni tó bá fún nínú ọ̀pọ̀lọpọ̀ yóò máa fẹ́ láyé láyé bẹ́ẹ̀ sì kò ní ìlú ọlọ́run kan lọ èèyàn ń tọrọ àwọn olóko ẹ̀rí àtúpapọ̀ tó lágbára iná ìgbéra ọ̀rọ̀dọ́rùn àti ìyọ̀lẹ̀ òjò àwọn ọ̀rọ̀dọ́rùn wọ̀nyípa bẹ́ẹ̀ náà wọ̀ sàlàyé wọn ti ìtura pọ̀ tó lágbára iná ìgbéra àwọn. wípé tí a bá wò nínú àdúgbò àbáyé náà bá ti sọ̀rọ̀ oríṣi ìjọba Muhammad sọ̀rọ̀ wọn kò lè fẹ́ ó ní tó bá di ní ọ̀dọ́ wọ̀ káyọ̀ ní àjẹbẹ̀rẹ̀ náà ọ̀rọ̀ ìdè máa ń sọ̀rọ̀ ẹ̀jú. ó ní wọ̀ káyọ̀ ní àjẹbẹ̀rẹ̀ náà rí ìdìbò ìṣẹ̀lẹ̀ ó ní níbi tí ẹni tó bá ti ọ̀dọ́ àwọn ọ̀rẹ́ olùkọ́ àwọn olùkọ́ torí pé kí ni èyí lè jẹ́ àwọn àǹfààní náà ti dára akẹ́kọ̀ọ́ tí wọ́n bá yọ sí ilé ìyọ́ máa lò ẹ̀wọ̀n orí tí ọ̀nà mi ẹ̀sùn tó lè máa jáde títí ìdánilẹ́jọ́ ayé tọ́jú ní fún ata àtàkùn pẹ̀lú pé atẹ́kùn yìí wọ̀ ọ́ yẹn lè sàbọ̀ síbẹ̀ síbẹ̀ lágbára pé ìkọyà tẹ́lẹ̀ tó wọ́n mọ̀ síra nínú ọ̀rọ̀ tó lọ́nà ọ̀rọ̀ tó wọ́n ọkọ̀ dáa sí ìyọ́wọ́ wọn kò yẹ ẹ wá wo ní àbá wa nínú àbá ìdókòwò ìbáyé ọ̀rẹ́ àtẹ̀kọ̀ ìṣòro sọ̀rọ̀ náà ìwọ̀n bẹ́ẹ̀ débi tí ọ̀rẹ́ rẹ̀ olùkọ́ àtẹ̀wò yìí fẹ́ lọ ọmọ ọmọ wa ní ìlú sílẹ̀ bákan ní pé láàrin àwẹ̀ àti kàkà ìbáṣepọ̀ tó lágbára ní bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ ìbáṣepọ̀ tó ti ní bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ tí a bá wò nínú àwọn ìbáadà àwọn táwọn ìyá ìyá ìlú Islam orúkọ Islam fẹ́ẹ́ ti sọ̀rọ̀ lọ́rùn Islam tó ka máa ń wà orúkọ ẹlẹ́ẹ̀kẹ́ta ló ń fi ẹlẹ́ẹ̀kẹta ní kàkà yìí lọ. tọ́lọ́ bá wá ní pàṣẹ tí wàá kí ìlú sọ̀rọ̀ يظهر وعاد المكان لأن أصله إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجر عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. أرجو أن تتذكروا الله tí wọ́n ń jẹrẹ tí wọ́n ń pẹ̀lú owó nínú ìlú àwọn olùdó ìwọ̀n wọn látẹ̀lú ìṣàkà bẹ́ẹ̀ ni wọn ìṣàkà dàbí àwọ̀ wọn mú ní sọ́kà kan lóye láwọn àti olùdó ìlú àwọn bíi ẹ̀jọ́ ti dúró dámúdámú lọ́rọ̀ ọ̀gá wọn. ولا قول عليهم ولا ينصرون إما يهدك الله بل تستعمل معرفة الله يعني يقول علم الزكاة وصيام تلازم وصيام يمكن أن أمر أن الزكاة يتسامح ويتمرر ẹ̀sìn pé nínú ọ̀nàdọ́nù a rí ìlú òòrùn èyí tó lórí lórí pé kí yóò jẹ́ ẹni tí ó máa mẹ́ kí yóò jẹ́ ẹni tí ó bíyànjú tí ó máa sọ ẹ̀ ẹgbẹ́ ìlú gbàgbé nínú àwọn àyè rí lọ́pọ̀lọpọ̀ máa wá pẹ́kù àti ìwọ̀n ilé ẹ̀rọ máa ṣe papọ̀. Bẹ́ẹ̀ ni òyìn ń tún aṣọ ṣe ní alàtẹ̀lẹ̀ ká. Ìdílé lọ́pọ̀ lágbára gbogbo ilé ẹ̀rọ orí ìwọ̀n ilé kí wọ́n kò ní ìjọba ká. Àwọn ìjọba tí wọ́n lè dá ìyá tàbí kí wọ́n ti máa zàká ẹ̀ láti tù. Ọ̀tọ̀ ní kí wọ́n máa zàká, ọ̀tọ̀ ní kí wọ́n máa zàká láti tù. Gbogbo ìfẹ́ láwùjọ lónìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ni wọ́n máa tó òun ìwọ̀n owó àti òun ìwọ̀n. Ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn àtúntẹ́ kó lè dàgbà kò tiẹ̀ lè jọ òun jọ ó lè fún òun nípa yìí. yóò máa fi dáká oríṣiríṣi àwọn àgbà bí máa ń wà tó ń yí ọ̀dàká lẹ́yìn tẹ̀kẹ́ wa àwòrán sẹ́wọ̀n àbá àká ní ìjẹ́bí bàbá yìí kí ìlú owó rẹ̀ àwọn ẹni tó lè dàgbà wọ lè dàgbà bẹ́ẹ̀ ni sábà mo dàgbà sí yọ á lè ṣe nínú àwọn òròyìn tọ́lọ̀ ń gbìyànjú ẹni tiẹ̀ rí torí kékeré àwọn àbá àgbọ̀rọ̀ pọ̀ lórí bàbá ìwà ìlẹ̀. Títa bá wọlá àti pàtàkì rẹ̀ torí pípẹ̀ dáàbì ó ní àǹfààní fún ẹni tí yọ ó ní àǹfààní lára dúkìá tá a ti lọ bẹ́ẹ̀ ló ní pàtàkì lára òwe láti ṣàkóso. Aláwọ̀ tábà ti bá wò lẹ́ka ti yọ. Lẹ́ka yẹn yọ́ọ́ máa àwọn owó wa yóò máa àwọn owó rẹ̀ ẹni tí yọ kàkà lẹ́ka yóò máa àwọn owó rẹ̀. Oníṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àìsàn yìí yóò máa sọ ẹ̀kọ́ ìfowópamọ́ òfin ti yàtọ̀ tó lè dàbí àwọn àbá nínú yìí jà jọ ṣùgbọ́n látara àgbàká yọ ọlọ́run máa ń lò lọ́wọ́ àti ìlú àti òde ìlú yẹ. ẹ̀yìn ẹ̀dá wọ̀ nípa àwọn ọlọ́run máa sọ̀rọ̀ ní sọ́ọ̀tù báyìí àti káàkiri jẹ́nu ọlọ́run máa lè fi ọlọ́run àti káàkiri jẹ́nu pé àwọn kan ní wọ́n ní ọlọ́run kọ́kọ́ bàbá wọn ní ìlú òwò bàbá wọn wá ní wọ́n tó bá bá kiri òwò àwọn ẹ̀dá wọn ní ọ̀dọ́ nígbà tó ní bàbá kú ó kó síta lọ́mọ àwọn ọmọ wa wọ́n ti wà nípa ọ̀rọ̀ wà kí ni wà ní ọmọ ọmọ ìgbé ó kó síta lọ bàbá àwọn ọmọ ní ẹ̀dá àwọn òbí kẹ́kọ̀ọ́. Ọlọ́run fún máa ń rìn àwọn òkèrè náà lórí kẹ́kọ̀ọ́ rẹ̀. Ó máa ń rìn àwọn òkèrè rẹ̀. Mo ní nígbà tí ó mú ọ̀rẹ́ ìlú rẹ̀ kókó. Àwọn bẹ́ẹ̀ tí ó dòkú yóò jẹ́ bàjẹ́ tí ò ní tẹ́lẹ̀ ó lọ́. Bóyá ó mú ọ̀rọ̀ ọ̀gbà, àbúrò ti ní àwọn òbí tí wọ́n ti máa ń gbọ́ ẹ̀rọ rẹ̀ wọ́n ti ká àwọn àwọn ilé nínú ìyọ̀ lórí ara rẹ̀. ọ̀sán tó ń lọ da sí ọ̀rọ̀ ọlọ́run ó gbà ìwọ̀ lórí nínú wọn wá wà lọ́sẹ̀ tí ó lè tí ó bá àfiṣe tí ó gbẹ fún ìyẹ̀tọ́ káàlẹ̀ ní ìlara tí ó bẹ̀rẹ̀ tàbí wọ́n gbà alẹ́ tó bá gbà jẹ́ nìyẹn ìjábọ̀ àbáwá ìbáfẹ́ ló lọ wọ̀ ní àsìkò tí ó ti àwọn ìbá àwọn ìbá ìjábọ̀ náà àwọn onígbà kan lè yọrí ìwà tuntun kọ́ kẹ́rin ọ̀hún nígbà yẹn tó lọ́wọ́ yọrí ìwà ní sáàtì táwọn ọba lè yìí láti fi kó láyé látara bẹ́ẹ̀ àwọn òkúta àyà àwọn òkúta àyà ìdí nìyí tó wá lé ní ọba ọba sí i onígbà wọn ní dáwọn ẹ̀kọ́ iná ẹ̀kọ́ yìí jẹ́rìí wa tún ní ẹ̀rọ tó ilé ìṣòro ọ̀dọ́ ní ọ̀fẹ́ ní tiwa ẹ̀dá ìdá kò ní wọn máa ń gbé wá ọmọ ẹrẹ rà fẹ́rẹ́ màálù àbí ẹrẹ ewúrẹ́ wọ́n ti àbúrò máa ń gbé wá lẹ́yìn tuntun náà wọ́n lé wọ́n lé nígbàgbà wọ́n lé kọ̀ láti mú ìgbàgbọ́ wá lẹ̀ àbí olùkọ́ yẹ. Kúmọ̀ ní kọ́kọ́ ń parọ́ àbábọ̀ bá ti, kúmọ̀ àwọn ọlọ́gbà ti náà yá mi, àwọn àìsàn thousand naira ni. tó bẹ́ẹ̀ ní bí kílọ̀ ṣe ní twenty thousand naira á wá mọ̀ báyìí twenty thousand yẹn báyìí tó báyìí. bí ẹ bá ti ní ìjà yẹn lọ́wọ́ kàkà ní kí àwọn owó rẹ̀ jẹ́. nígbà wọn bẹ̀rẹ̀ náà bá rẹ̀ ṣe látara kékeré nígbà tó lè bá lọ sí gold ó lè jẹ́ pé wọ́n kó lókà ní. láàrin ìlú sí ìlú ó lè yàtọ̀ sí ara wọn. ìyẹn ní wọn máa wá fún àtàkùn àkókò náà bẹ́ẹ̀

ní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. Orí tí ó mú dáa lọ, a lè tó wọ́n lọ. Bílẹ̀ mú dáa yọ rẹ̀, two point five percent, two point five percent. Gbogbo owó ìpátá àtà lọ́dọ̀ tó ní ìyá ẹ̀sẹ̀ rẹ̀ láàyò. Láti ìdúgbò, ẹni wọn á yẹ lọ́rọ́, èyí ò sàkà tí ó yọ bẹ́ẹ̀ ìrẹ̀ báyìí àwọn ẹ̀rẹ̀ rà. Bí ìrẹ̀ bá ní wọ́n fọ́ two thousand thousand, bí ìrẹ̀ bá wọ̀ sí lọ́wọ́ èmi lè ní yóò yọ bẹ́ẹ̀ thirty thousand naira ní ọjọ́ ẹni tó ní two million naira lọ́wọ́ èmi yóò yọ ní bàtà yóò yọ fifty thousand naira orí àwọn àbúrò àwọn àwọn ọ̀dọ́ àwọn yẹn láti wọ ẹ̀ka yìí ẹ̀rọ ní bàtà táwọn sọ̀rọ̀ rẹ̀ yìí alẹ́ ọmọ ọmọ rẹ̀ sílẹ̀ ó ní kò sí bàtà nígbà tí orí ìyọ̀wá ti gbó kápẹ́tà ọ̀rọ̀ àìyẹ ní ayé àkọsíyẹ gbó tí olùdókòwò ó ní tí ọ̀wá ti gbó ewé tàkó òtútù ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni sílífà tó fi ṣe owó yẹn tàkó òtútù ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni àgbẹ̀ bóyá tí bàtà owó kọ́ rẹ̀ àwọn akéwì owó kò ní kò ní ìdọ̀rọ̀ ní jẹ́ káńtà tó máa ìtumọ̀ àwọn òṣìṣẹ́ táwọn àkàlà yẹn. mo bá fi láti ìgbàkà owó ẹjọ́ yẹn ìgbàkà owó. sáájú wọ́n kọ ń bèrè òbí ìdíje orí mẹ́rin nígbà tí oṣù lè kọjá lórí owó ìbá yẹn lórí ti ọdún lórí rẹ̀ owó oṣù lọ́wọ́ lè fẹ́ bẹ́ẹ̀ ní owó oṣù yóò ti owó oṣù rẹ̀ lórí àgbà pọ̀ wọn àwọn tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ọjà tí ń tà ọjà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yóò ti owó rẹ̀ papọ̀ ṣùgbọ́n ilé tí ń bẹ kò ní bá lọ bẹ́ẹ̀ ni kò ní bá lọ ọkọ rẹ̀ ní kú ṣùgbọ́n báyá pé ń ta ọkọ ní inú olùkọ́ ìdáná yẹn yóò ti owó ètò ọkọ rẹ̀ sí ní òdòdó ẹni tí ilé ìdìbò ń dùn ọ̀rọ̀ tó lè ní pọ́lítà. Bẹ́ẹ̀ pé nínú ọjà tí ń wà, irú ẹni yẹn yóò pálù gbogbo ilé tó wọ́ yẹn tí ń tà yẹn torí pé ọ̀là ni. Ìgbàgbọ́ wa pẹ̀lú àwọn ọ̀gá yìí padà. Bèbè tí wọ́n bá jẹ́, èyí tó bá yí pé àyànjú òun lè fi ìgbà mẹ́ẹ̀ tó ń bọ̀ rọ̀ fún òun nígbà àwọn àgbàdo làwọn afáàfẹ́ ní ọdún orí ìṣẹ́jẹ́ fún kó má tún kó má tún lò sórí ìmúbọ̀ dá ètò sọ̀rọ̀ kí lè gba ọdún orí láàrin ìgbà mú kàwé kàwé ìdìbò máa pọ̀ pátá lọ́dọ̀ tó máa ka pílẹ̀tì ẹ̀ ìdí tó bá jẹ́ rẹ̀ tó wá ti bá ìlera ẹ̀ bọ́ yóò ṣe ọ̀kan rẹ̀ láti ṣe tó wá ka pílẹ̀tì ọ̀gbẹ̀ pátá ọwọ́ ajé sí mílíọ̀nù. ìmọ̀jẹ́ sí mílíọ̀nù èlò èlò ní ọ̀yọ́ ẹ̀ ẹ̀ five thousand naira ẹ̀ ẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀tá ọlọ́dún ọ̀pọ̀ nílẹ̀ àwọn tí wọ́n yọ táyì rẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ tó bá ti wọ̀ nínú oṣù. ó jẹ́ pé lẹ́yìn ìkókò tó fún ọ̀yọ̀ látẹ̀wọ̀n dáníwá jẹ ìwọ máa ń bí lọ ní ìbọn gbòòrò kéré o. mo wò ní wọn láyọ níjọ́ tí àyẹ̀wò ìjọba bá ní bẹ́ẹ̀sì ẹ̀ ibi tó pẹ̀lú ọ̀rọ̀ yá láìsí wọn ọ̀rọ̀ ló ti lọ́ba. ọlọ́run wá ní ìyọ̀ látẹ̀wọ̀n ìdá olórí láàrin ọdún ìdá ìdá kan nínú rẹ̀ fún ìjọba ti wàhálà lórí báwo ni wọ́n á fẹ́ nínú rẹ̀ pàdé ọlọ́run báwo ni wọ́n lè pàdé ọlọ́run wà lẹ́yìn ọ̀làjọ́ rẹ̀ torí pé sábà ti àbúrò ti láwùjọ tó bá yẹ kí wọ́n ní ti sí àárín sọ̀rọ̀ wọn wà lọ́sẹ̀ náà nígbà ká yẹ kúrò wá wá lọ́wọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ àbúrò ti kú òní kú ìlàkàrà rẹ̀ àwọn olóòtú ti ní ọ̀nà máa dúró aláìní ó ní àwọn títí àwọn kẹta kan ní lẹ́nu yẹn gáàpù ti ń bẹ láàrin òòjà àtẹni tó ní kí gáàpù ó lè dínkù bákan náà ní pé kí àwọn aláìní wọ́n máa ń mú kí ẹni tó ní níjọ́ àkọ́ lọ́pàá tó lẹ́ kó tó rẹ ẹ máa wọ rẹ títí kí ẹni táwọn èèyàn bá máa pàlà ayé bí àbí wọn rí tí wọ́n ti ń rẹ̀ ní orúkọ rẹ̀ yóò dùn bá bí ẹ̀ náà yẹ lu ní ẹ̀jẹ̀ lọ́dọ̀ rẹ̀ ní wúro. wọ́n ti máa bá a dárò tí ìjọba ti bá ìwọ́n lè yá lọ lọ́rẹ̀ ìbá púpọ̀ láwùjọ ìyọ́rọ̀ yóò fún wọn ní ìròyìn kó o tẹ́tí ara o torí kí wọ́n rábà yẹ lọ́dọ̀. ìyẹn jẹ́ pé ṣẹ̀rí ọ̀rọ̀ afẹ́kẹ̀kẹ̀ ló máa ṣe ọmọ tí ọ̀rọ̀ yẹn lẹ́yìn ọwọ́ àti ìjọsí ọ̀rọ̀ àti ọgọ́rọ̀ sí láàrin òun ọ̀rẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ bákan náà ní tí òun bẹ́tà àti máa yọ sàká òun ẹ̀ sì lọ́rọ̀ lọ́wọ́ òun kí wọn yálà èso àbáwọn kí wọn lọ́wọ́ gbogbo tó bá tẹ́lẹ̀ kí wọn lọ́wọ́ pátápátá ọ̀yá ìgbàgbọ́ ẹ̀wà ní ráìsì ní àti ìjọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ adébísọ̀ lọ́wọ́ ọ̀sán ó ní ti kẹ̀lé orí tó ń kù márùn-ún ní kù márùn-ún tó àwọn ọ̀dọ́ ọdún ti ní ìta ìdè ní ìtara jẹ́ grand láti tún àwọn tó ń ní àgbàdo láti pé àwọn bá tẹ̀lé láti àwọn ẹgbẹ́ wọn fẹ́ kí n kìló ìwọ́n fẹ́ kí n yẹn tí ẹ̀jẹ̀ ti ní bẹ́ẹ̀ bá oníkóníkẹ́lẹ́jẹ́lẹ́ ìwọ̀n ní ẹ̀ka ti wọ́n ẹ̀ka ti wọ́ tó bá dé ní kí ẹni yẹn kì í ti fóun lọ sẹ́wọ̀n bí ìfowópamọ́ ní wọn ní owó yẹn òjò lọ́rọ̀ ìtàkùn lọ́sọ̀ọ́ ìdájọ́ wa kita ń gbàgbọ́ àwọn èèyàn àwọn ètò ọ̀sọ́lá tó ní ìlú ọ̀sán kọ̀ọ̀sán náà àìsí. ó ti tó bá yẹ Oleh ó dùn lọ́rọ̀ ó lé lẹ́yìn ọ̀rọ̀ ìdájọ́ ìdálẹ́ wọn. wọn wá ló wá sílẹ̀ pé nígbà tí ìyẹn bá yọ ọ̀sẹ̀ ìyàwó ló ń tẹ̀sọ̀ kò lẹ́sẹ̀. ìgbọ́ wá pẹ̀lú ló kún lẹ́bi tó ní tó dá abọ́yà tí òkú wọn tó lè ní tó lónìí ló wà fẹ́ǹsì báàgì ogún báàgì ọgbọ̀n jù bẹ́ẹ̀ lọ kò ní yọ kàkà o kò ní yọ kàkà bẹ́ẹ̀ ni wọ́n ti ní mẹ́fà kàkà tó ní o kàkà o wọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó wá fún lójú ara rẹ̀ yóò fún ara òun àìmọye ló ti wàhálà ní ìjẹ ọlọ́run lọ́wọ́ bí wàhálà wà láti ẹni àwọn ọlọ́run láti ẹni tí wọ́n bá lu olówó ọmọ ìwọ́sẹ́ni àwọn tó ọkọ àwọn yẹn ọlọ́run ọ̀dọ́ ọ̀dọ́ ni lọ́rùn náà bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹni náà wà á sọ ogún ọ̀yẹ̀ ogún ọ̀yẹ̀ wà á fi ṣe sọ̀rọ̀ tó bákan ní pé àwọn àbáwọn yìí táwọn ọ̀dọ́ yàtọ̀ ní ìjọba tó wọn ọ̀yẹ̀ ọlọ́run wa kọ́ kẹta nínú òwúrò ìdáwọ̀ wa ọlọ́run wa ìjọba wa ní ẹ̀ẹ́dẹ́ àgbẹ̀ tó wà ní kákọ́ yọ̀ọ́ àkọ́ ọlọ́run tó kẹta ń fi èkó ìlú ọ̀tá rẹ̀ àwọn olóògùn yẹn adé tí wọ́n lọ kàkà lọ lọ́dún olówó ọdún lọ kàkà rẹ̀ ṣùgbọ́n àgbẹ̀ ìgbàgbọ́ bá fi èkó jẹ ó lè jẹ́ pẹ̀lú ìgbẹ́ ó lè ìgbà tí wọ́n ti ń tẹ̀lé rẹ̀ tó wá ti tó ń ta ẹ̀wọ̀n ṣe yẹn ẹ̀dùn kò kalẹ̀ ṣẹ́ ìpínlẹ̀ rẹ̀. ìgbà tó wá ti tó yóò ṣe kéde ìgbà ẹni ọ̀yọ́ kàkà rẹ̀ bákẹ́rẹ́ wípé nínú àwọn mẹ́ta àbáyọ kàkà òun náà nígbà nínú ọ̀dọ́ àyàn gbàkà ọ̀rọ̀. ohun ọ̀sìn yìí àwọn àbá wá ti tó wa aláwọ̀ ọ̀rọ̀ àfọwé ilé ìwòsàn náà wù mo lè wá ní àkúnmí ní àkúnmí bá tó tó máa ń lo kúrò ọ̀dálẹ̀ o kí ó ti yọ ọ̀yọ̀ mi ló wẹ́. nígbà tó wá tó mẹ́wàá yóò lè wẹ́ ìgbà tó wá tó mẹ́wàá fún yẹn ìjọ bí báyìí nígbà yẹn yóò lọ sí ìtumọ̀ pa yóò yọ àkúnmí ọ̀rọ̀ rẹ̀ ju ọ̀rọ̀ méjì ẹ wá lè gbọ́ fún ìlà àwùjọ wa láti láti màálù ẹni tí màálù tí màálù àti màálù ti pọ̀ màálù rẹ̀ lè fi fún ọ̀rọ̀ lápàdé wọ́ọ̀rọ̀ màálù rẹ̀ tó lè fún ọ̀rọ̀ ó jẹ yọ ọlọ́dún kan nínú ọ̀rọ̀ yìí ẹlọ́dún kan náà lọ́ba wá yọ sí èpè mọ́ nígbà tó bá tó ń fọ́ sí ọmọ àyọ̀ lọ́dẹ́jì ọlọ́dún kan náà lọ́ba yọ ibùgbọ́ sí títí yóò fi ṣe òkè ìgbà tó wá ti títí ọ̀yọ̀ ọlọ́dún ọ̀rẹ́ méjì. Bóòlù àwọn ayé olùkọ́ nínú ọgbọ̀n yóò máa yọ ọdún méjì nínú ogójì. Nínú ìmọ̀ràn ìyàtà màálù rẹ̀, òkè ọ̀gá ní màálù, màálù ní òkè ìdílé ilé ẹ̀rọ, kàkà ń bẹ́ ní ẹ̀rọ. Bákan náà, òun ẹ̀ ní àwọn ewúrẹ́, àgbò, àgbò rẹ̀. Gbogbo àwọn ilé ìfẹ̀fẹ̀ rẹ̀ lẹ́yà ká. Bí ọ̀bá ti pé wọ́n ti ìtàkọ́ òbí wọ̀, gbogbo kékeré tó ọ̀jọ̀ ìyọ̀kẹ́ ń láàrin wọ́n ti yẹn títí tí èèwọ̀ ṣe wù. ìyọ̀kẹ́ ló máa yọ. nígbà tó bá wọ́n ní one twenty one nígbà yọ àyọ sí èso two ìgbà tó bá ní two oh one ọmọ ọmọ èyí ló tó bá nígbà

inú wa kọ dúró kí àti ẹyọ lọ bẹ́ẹ̀ táwọn ká ọdún náírà ní àdúgbò ńlá ká ọdún lọ́rọ̀ àmì ẹmí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ wọn ń tajà wọn bá ti tó kàwọ ẹja ńlá tó lù ọ̀rọ̀ àwọn òbí wọn ti mú àwọn òbí yẹn. wọ́n yẹ kó ẹ fún ọmọ ẹ gbàgbá wọ́n mú àwọn òbí ẹ fẹ́ fún ọdún fún ọ̀rọ̀ ẹdún. wọ́n yẹ kó polú yẹn lórí ètò ọ̀rọ̀ wọn ti lọ rí ètò ọ̀tún mi lọ ní ti ń dà. wọ́n yẹ kó ẹ fọ́n àwọn àbá nígbà pé iye tó jẹ́ ìgbà ìkáyọ̀ ní ọ̀dà ni láti fi ọ̀dà ta commission. Commission ti wọ́n di two million naira owó ní sọ́ọ̀tù rẹ̀. Two million naira yẹn ní ìsọ́fẹ́ ọ̀dàkà lákẹ́lù láti ọ̀dọ̀ fifty thousand naira. Ó lè pọ̀ ọjà tó tó fifty thousand naira yẹn tí lọ ìwọ̀n tó tó ọjà lábẹ́ kí o tàbí ìrúgbó wọn ọlọ́wọ́n bá di kí ọlá. ó tún máa ń sọ nínú àwọn àlùkẹ́ yìí nípa pé àwọn tó pọ̀ sí ìlú kàkà irú àwọn ẹni ìlú ní wọn o olùwàsí ìlú tó máa bá àwọn òbí lọ àwọn ẹni ìlú àwọn ìlú kàkà sí ìlú kàkà àwọn ẹni wọn ti lè rí ìlú ọjọ́ ìyá ẹni ọ̀pọ̀ àwọn yẹn tí wọ́n ń jọ ẹgbẹ́ mú yìí lọ látara ìmọ̀ ọ̀rọ̀ wọn tàbí ìmọ̀ràn yìí wọn

yóò bàtà tó lẹ́yìn pé eré ìwà ní òní o òní jẹ́ òun bàtà látàlẹ́ òun lẹ́yìn pé wọ́n lápò lẹ́ ẹ̀rọ gbọ́dọ̀ ìgbà nígbà tó bá ti jẹ òní o bàtà. wọ́n sàkálẹ̀ àwọn yẹn wọ́n yọ sàká ṣùgbọ́n sàká tí wọ́n yọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ti yẹ. ó tẹ̀lé pé wọ́n ní bábá wò ọlọ́run àlejò láti wọ̀ wọ́n ń dáhùn wọ́n rọ̀ pé àwọn náà wọ́n ń dáhùn wọ́n rọ̀ pé wọ́n ti tún ọ́n dáhùn sí ẹ lọ́wọ́ ní ìlọ́ta ọlọ́run láti àwọn èyí ọlọ́run àtàwọn ọ̀gẹ́. bákan náà nǹkan ọlọ́run bá wà ọlọ́run ìgbẹ́ náà wọ̀ yọ̀ tí wọ́n bá lọ́ọ́ ìyàwó náà yìí ọlọ́run tó bá yẹ káwọ́ rẹ tó kẹ́ wa á máa yìí lára o á máa yìí kàkà á máa fi jẹ ẹni owó yìí á tẹ́lẹ̀ náà máa fi jẹ ọlọ́run ni wọ́n máa fi bọ́lá ọ̀gbọ̀n tẹ́lẹ̀ ọ̀gbọ̀n فقد يريد ولا wọ́n ti àwọn àbájá wọn àwọn ìgbòho ìgbòho àwọn máa dé ọ̀rọ̀ wọn ní bá yìí ti ti ni bá lè jọlá ó ní àwọn yìí wá di

sórí ló pa fún un tàbá ló pa fún ara wa tàbá ló dábàá lọ́ba tó dáyà àwọn ọ̀ṣà o nígbà táwa ti wọ́n dáyà ẹ̀ ká wọ́n mú orí pé ìgbẹ́ náà wọ̀ lẹ̀ làkàtà ẹ̀ tí wọ́n yọ ẹ̀ tí wọ́n yọ òun yọ wọ́n máa wá jọ wọn nígbà táwọn àbá ta wọ́n lè lò ní àwọn ọmọ rẹ̀ wọ́n ti lọ àbí ìgbà táwọn ẹ̀ ti wọ́n ti dájú wọ́n máa lè lè máa lọ sàkàbí òbí àwọn olùkọ́ àtàkì àwọn ọmọ ẹ̀ kò pé ẹgbẹ́ kì í tẹ́tí ọ̀pá tí tí ọ̀pá tó kàkà yóò mọ owó ni o yóò ní ayò yóò ní owó lórí ẹgbẹ́ wa àti ọ̀pá tó kàkà tó kàkà ìyá àti ìdábàrà yìí yẹn lò àyílábàrà yìí lò ti dá fún mi kàkà yẹn kò ní tẹ́tí tí ọ̀pá tí àti kàkà tó kọ̀ lẹ́ni yóò fún ní àti ní o àti ní owó lórí oríṣi àwọn ọ̀pá tó kàkà lórí ọ̀pá ààwẹ̀ tàbí ká bọ́tú oṣù nínú ọjọ́ ọ̀nà àti ọ̀pẹ̀ ìjọ náà. tó bá wọn náà àyè ìjọba ó jẹ́ tó ní ìjọ bí oṣù nínú oṣù ọjọ́ náà. tó bá dì wù ú tó bá yọ̀ ọ̀dọ́ kan jẹ́ dáàbí àyè tó ní oṣù ìrẹ̀lẹ̀ yẹn. ṣùgbọ́n mo kẹ̀kẹ́ pé bá a ti bẹ̀rẹ̀ ọ̀dọ́ ẹ̀jẹ̀ rántí bí àti ọ̀rọ̀ tó bá di ìdákẹ́ta àtẹ̀yìn kí máa ń jẹ́ ní máa ń ní pàǹdẹ́ lórí ilé ìrìnnà wọlé láti àtùmọ̀tẹ́rẹ́ lọ́wọ́dì kìí ṣe òdòdó. lẹ́lẹ́tì lọ́wọ́dì kìí ṣe òdòdó bí a ọ̀la lẹ́lẹ́tì lọ́wọ́dì ti wá o lẹ́lẹ́tì lọ́wọ́dì òdìdé òdìdé bí kò ká máa ń lé ìgbé lẹ́lẹ́tì lọ́wọ́dì ti wá ní ìgbàyè. àníbi ti ẹ̀wọ̀ àtìmọ́fẹ́ ó lè jẹ́ twenty one ó lè jẹ́ twenty three ó lè jẹ́ twenty five ó lè jẹ́ twenty seven ó lè jẹ́ twenty nine wọ́n tún mọ̀ láńtọ̀ bí ẹ̀ ti máa wà nìyẹn. èdè bí àwọn atẹ́ńdó ìdádìlé ìjọba ìrẹ́lẹ́ ti wọ́n ṣe وحرام إليه على نبي محمد صلى الله عليه وسلم أبو بكر يقوم على كل بيت من غيره يا واحد يا الله أنا كل واحد يريد ما تلاقوا صفة مجرد أريد ما الله أمر ينعمه يحب العفو فأخذني يقول لك لا واحد يريد مجموع فأخذ ما تريد فأخذ ما الله فأخذ ما تريد lọ́pọ̀lọpọ̀ òun náà ni ìwọ wà. Àbákan náà ẹja tẹ̀síwájú púpọ̀. Ẹ̀rí tí àgbà ti tẹ̀síwájú àwọn ń tààrẹ sí i tuntun tẹ́lẹ̀ àtúntò lágbára tó jìnà fídífídí tẹ́lẹ̀ àwọn tí wá àtàwọn mùsùlùmí ìtàlẹ́ nìyẹn àwọn mùsùlùmí ìtàlẹ́ táyà bá tún wá ní mùsùlùmí wọn máa ń lè yí ni tọ́lá wọn máa ń wò pé ìdí ìlẹ̀ bàbá mi láyé wọn. olùdíjẹ́tẹ́lẹ̀ ìlú òfin rẹ̀ wọ́n sì mú àǹfààní orí ìjẹ́nu rẹ̀ tó wà lónìí nítorí bí bàbá olúwa ni ọkọ̀ ẹ̀ máa wò tó ti láì rẹ̀ àtẹ̀lẹ́ àkàdé ìjà àwọn ọ̀dà mẹ́ ọkùnrin ìlú ìlú rẹ̀ ní ibi ìhà ti bá dé mẹ́lẹ̀ ní ṣùgbọ́n wọ́n yẹ kọ́ wà lẹ́nu ńlára ní màá wá o ẹ̀sìn rẹ̀ ti ta bá lọ́dọ̀ lọ́rọ̀ wa a lè padà wọlé ayé wa nìyẹn mú nígbà bá yẹ lẹ́la bí lọ ọ̀pá ní lẹ́nu kí ló wá ń sàn ṣe àlùyáwó ti bì ayé ìgbà àti ìgbà wọ́n ní tó bá yẹ kódà tí báyìí tó yọ ọ̀nà ọdún ọmọdé àlọ́ bẹ̀rẹ̀ ní báyìí wọn bá kí wọn àlù kò ní báyà bẹ́ẹ̀ tí wọn máa lórí ìbò lọ́jọ́ tí wọn báyìí ní sẹ́mi àpáyà kánú àlù títí tó máa kéwòn yìí ìgbà tí òun bẹ́ẹ̀ náà wà ní ìwé torí pé kí àti ìdásíwájú sáfù bẹ́ẹ̀ yà rárá àlùjẹ́dẹ̀ ti ti wọ́n bọ̀ ṣùgbọ́n ìgbẹ́ ló wà ṣùgbọ́n bẹ́ẹ̀ ìdáhùn tó nira ìjẹ́rẹ́ nìyà àti ìwọ́n lọ́wọ́ lọ́wọ́ láti sọ̀tọ̀ ó yà láti lè láì sí à ọlọ́wọ́ máa ń dájà ó ní ìtúkọ́ tí ọlọ́wọ́ bá wọ́n lò ó ní àlà ẹsẹ̀ sílẹ̀ àwọn ìjẹ́ sílẹ̀ ó ní àlà ọlọ́run kára ìjẹ́ sílẹ̀ ó ní ìwọ àti bẹ́ẹ̀ wọ̀ àwọn àbẹ́ ti wàhálà àti tí àwọn onímọ̀ bá ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kíkà wọ̀nyí olùwàlà àti tí ó jẹ̀lẹ́ àdùnmá olùwàlà àti tí àdùnmó jẹ́ fúnfúnra nílà olùwàlà gbogbo èyí ọ̀fẹ́ tó lórí bẹ́ẹ̀ ni bá ti ń yá àwọn ẹgbẹ́ tí a bá kúrò lówó olúwọ́ ọ̀tà yìí olúwọ́ ọ̀tà pátápátá yìí ṣùgbọ́n nítorí pé lábàtà òun sọ fún wa tó lówó ni ah, ipò láti òun àjò tòun ti fi wọn láti tòun lọ àyà àti ìyá ìdẹ̀dẹ̀ ayé ẹ̀rẹ́ bọ́lá púpọ̀ sí. wọn náà tó ọ̀sẹ̀ ìwọ̀n àbọ̀ àti àwọn tí lò lè ní ọ̀sẹ̀ ní àti àwọn àti àwọn àgbàlá tí wọ́n ti kàn ká yọ̀wọ́ lókù láyé nítorí káwọn wáyé láyé bákẹ́lẹ́ lè fi bátìrì rà rẹ̀ láti fún fún oṣù bátìrì rà rẹ̀ tó bá ti ní oṣù ní alẹ́ tó o fi túbọ̀ wá àti tó fún ọmọ àti yóò máa ṣe lọ ẹ̀kú tí wọ́n bá yọ oṣù òní ní sílẹ̀ kẹkẹrẹ rẹ̀ yóò láàmì lọ́rọ̀ àbá ìlú ọ̀gbọ̀n ìlànà tó wọ́n bá fi láàrin náà lọ́rọ̀ wọ́n bá ní orí oṣù àhàbìlá. àwọn ẹni báwọn fẹ́ bẹ̀rẹ̀ àwọn ìdájú wa nítorí báwọn fẹ́ tó lọ́tẹ̀ ní bẹ̀rẹ̀ nínú àwọn àpá wọn rárá o ìlànà ẹ̀ lọ́rọ̀ ìpinnu ìlànà ẹ̀ lọ́rọ̀ ìpinnu abẹ̀rẹ̀ àwọn ìlú òwúrò ní àtìlá ìlú bẹ́ẹ̀ láwọn wá sí wọn kí wọ́n lọ sùn. èyí ló jẹ pé ẹni bá lò bá sí fún àwọn àkókò ọ̀sán sí ọlọ́run nígbà tó wáyé pé ọlọ́run bá lè yọlá lọ́wọ́ ní ìyá rẹ̀ sí wọn kó máa parí lọ. ìjà ń sọ ọlọ́run bá lè yọlá ọkọ̀ wá láti yá wọn lọ́wọ́ fún ọ̀sán tó láwọn káyọ̀ kàkà tó ń ṣe ìdáka ó ṣe kó tẹ̀lé mẹ́rin ìlẹ́la máa ń lò àwọn ìgbà àwọn ẹni tó wá sí wọn òun lẹ́yìn. ó ṣe ìfọ́ ọlọ́run bá ti kẹ́ wọn tẹ̀lé ìyá lọ́wọ́ àtàwọn ẹgbẹ́ tó bá tàbá rẹ̀ púpọ̀ ìwà àwọn àwọn àtúntò kí ni èdè ló ìṣòro rẹ̀ fún àwọn ẹ̀ẹ́dẹ̀kùn máa rẹ̀ lẹ́yìn ìṣòro ẹni tí ọ̀rọ̀ olùbàdàn owó àdìsí ìjẹ̀bí ìbáraẹ̀ ìgbà ìwà ló ń kó lálẹ́ ìlà jáká àdìsí ìjẹ̀bí ìbáraẹ̀ ìlà lọ́wọ́ lẹ́yìn ìwọ̀n lálẹ́ ìlà jáká irú àwọn ọ̀la jáká wà wà ní ìwé ìjẹ̀bíà táwọn wọ́n wò ní jáká tí wọ́n fẹ́ láyé ibi ráyè wọ́n ní ráyè ní ìjọ̀rẹ́ òun rẹ̀ wá lé ìwà ìlà wá fún ìlú tẹ̀lé nígbà tá a yóò tẹ̀lé wọ́n ti أمن الجامعة يعني كل أن يراجع محمد صلى الله عليه وسلم في مناهج المؤمن رضي الله عنه بجاهه أبو بيمور وأبي بجاهه وقالوا له وقالوا له خلاص يعني له ولا ولا قالوا له سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا سيدنا ولا أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم gbogbo tó máa ti sáré àtẹ̀lẹ́sẹ̀ ọ̀la láti olúbà àbẹ̀rẹ̀ ní. mo bí ìwé ká máa sọ láti olúbà ìlànà òkè olùkúrò lóko. nígbà máa ti sáré mọ́ wọ́n máa ká ẹgbẹ́ ìrẹ́ fún wa ẹ̀yà kúrọ́ náà wa ẹ̀dá tó lè ní ìrẹ́. ìwà ni ẹni tó lè gbà ní pàtàkì ọ̀sán ọ̀sán náà ní ẹ̀kọ́ ni. ìdíwájú tó ní ètò lẹ́nu àwọn ọ̀rẹ́ ìwọ ní kòkó ẹ̀dá ọ̀rọ̀ ṣe ní ma ọ̀rọ̀ ṣe ní yẹ. Mo ní kí àti ìgbà oúnjẹ tó bá kó sáájú ọmọ mi jẹ́ kó gbogbo tó ní ọmọ yìí bá ṣe lẹ̀. Ṣé ká ló ti gbọ́dọ̀ rọ̀? Mo ní bí kò ká tí ó ti gbọ́dọ̀ sí nílẹ̀ tí ó rọ̀ tó wà ṣàkóso sí ó ti ẹ̀rú ìrọ̀lá wà ní aláṣẹ́láwọ̀ àti ìlú ìgbà. Ṣùgbọ́n àwọn ìgbà tó láti àwọn ìgbà tó ń bẹ̀rẹ̀ ìdí ń bẹ̀rẹ̀ wà ní ọdún ìgbà. Ṣùgbọ́n kò ní ti yọ̀ ní ìlú ìgbà tó ń bẹ̀rẹ̀